wá gbé kinní kò sáà fún un. Ah, wọ́n mánéèjì rẹ̀ ni àlẹ́ fún ọmọ ṣàrẹ́ ẹwọ́ láwọ̀ mẹ́bẹ̀ yẹn o. Ah. ó dáná tó bá sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ti ń kọ mí lómi inú fọláṣadé ọ̀rẹ́ mi àṣé alágbára mọ̀ ṣubú. ṣé ìwọ ò mọ̀ wípé bí erin ṣe tóbi tó nínú igbó erin náà mọ̀ ṣubú. Hmm. iṣẹ́ olúwa náà. ọ̀rọ̀ yá àṣẹgbẹ́ tó kó nínú ìlú wa yìí ìṣe bẹ́ẹ̀ ni pé ó fẹ́ gbà mi dànù ẹ̀rù sì ń bà ọwọ́ rẹ dání dáadáa kó mọ́jò dànù nítorí ẹni tí ọlọ́run ò lè mú kò ì tí o. inú yín wá ń dùn mo bí yín ni inú ń dùn. ẹ bẹ́ẹ̀ ni a sọ rárá a sọ. èmi ò lẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyá mi láì dáa bẹ́ẹ̀ bá sì wá torí wípé àṣegbé ìyé mi àjẹgbé lẹ́sẹ̀ wá sọ̀rọ̀ rẹ̀ láì dáa àjẹgbé gbàgbé ṣe inú nítorí wípé àṣegbé òkú níwọ̀nba àgbàdémi ọmọ rẹ̀ àjẹgbé ń bẹ láyé ìyá àjẹkú ìyá àjẹkù ìyá àjẹ tó kú tẹ̀ ń yọ̀ ẹ gbàgbé pọ́mọ tó fi sílẹ̀ gan lè pa ní jẹ́ ẹ má bínú. ẹ ó dáa bó bá wá jẹ́ bẹ́ẹ̀ mo ní sẹ́kàn tí mo fẹ́ ràn yín. ayé àjẹ. ẹ ẹ ó dáa báwọn iṣẹ́ ẹ̀dá kankan ni o ẹ wà á dìde báyìí ẹ lọ gbogbo ibi tẹ́ ẹ bá léwé tẹ́ ẹ légòdè nù lù yìí ẹ lọ sọ fún wọn náà wípé àṣegbé ti kú òye mi àjẹgbé mo sì fẹ́ kó wá bá mi kẹ́dùn rẹ̀ ní kíákíá àfíà. ẹ dákun ṣe ẹ pẹ gbogbo gbogbo gbogbo ara ilé wa lè kí nǹkan wà ní àbí báwo la ṣe fẹ́ kọ́ pọ̀ tó. sétí rẹ dì ní. mo ní gbogbo bí o bá léwé tó o légbòde ìyín túmọ̀ sí pé gbogbo mọ̀lẹ́bí rẹ pátá. mo fẹ́ rí. yéè gan-an. ọ̀dà bàbá. aró òkè ọ̀la. ó ti di ṣíṣe. Afia. Afia. ojú ló ti gbọ́ tí. ló ń ká sí i. ti gbó ti jù. igbó jẹ́ ìjù mi tìtì mo mọ̀ wípé igbó ń jẹ́ ìjù mi tìtì n tó jẹ́ kí n pè pàdé sóríta yìí nítorí àjẹgbé ọmọ àṣegbé ni o tẹ ẹ bá rántí ńgbà tí ìyá rẹ̀ náà ń bẹ láyé ó ní n tó fojú wárí o. ó ní tó ló bá tó tó ohun àfàdé fẹ̀ ni o. bẹ́ẹ̀ni. ó di tó tó bá tó tó ọmọ òkú ayé. Hmm ibi tó mọ̀ mí ẹ̀yẹ bẹ̀ ń dárò wa gbèrègbè lórúkọ méjì àgbèrè jẹ́ hmm. ọlọ́gbà yìí wọ́dà olóríta yìí wọ́dà ìbà hmm. kùtùkùtù awọ òwúrọ̀ ìbà gọrígọrí awo ọ̀sán gangan ìbà kùkùsùwì awọ ọ̀gànjọ́ ìbà sákà awọ olú ọyẹ́ ìbá gìrìmúlẹ̀ awọ́ òde ìjẹ̀ṣà ìbọ̀nàbọ̀nà lè oníṣàgùrẹ́ ìbá jagunmalè akáwọjọ ọ̀run ìbá alájàntí èlè awẹ́rẹ́ ọ̀tá ìbá girigiri wọ ìbá girigiri wọ ìbá òrògbòǹdù tọpọjọ ọ̀rọ̀ yàn wáyé ẹ jẹ́ kẹ́bọ̀ yóò fi kẹ́bọ̀ yóò dà kó dòdì ọ̀run gbúre gbúre gbúre gbúre gbúre gbúre. àṣẹ ọ̀sọ́pẹ́ gọrígọrí ọba mọ́kì kùtùkùtù ọba èjìgbò ọ̀dẹ́wọ́dẹ̀rẹ̀ àwọn òmójúbíò ọba kí aláwọ oríṣà o ìwọ láwọ òde dùgbẹ ọmọyìnmí mi lápárò ilé yìí níjù ariwo ẹkún àtàgé aláyé lóní aráyé gbé àwọn ọmọràn ilẹ̀ lóní apẹ́ lórí èrùkú ẹlẹ̀ eruku òde gbòǹgbò òde ó di dandan kí wọ́n bù wá lóde lò. gbélé. ẹ gbé ẹ gbọ́dọ̀ gbélé ọ gbọ́dọ̀ kanlẹ̀. pẹ́ẹ́nu ohun obìnrin mọ̀ ń gbóhùn mhm. ìwọ ta ni. èmi aṣẹ́gbẹ́ ló kọ̀ mí èdè òbúrò ni ọmọ ẹkùn ààyè èmi lọ máa jíjáwé gbogbo sọ ló kọ ẹni tá a mọ̀ lọ́sàn-án ìgbéná wojú ẹ̀ lọ́gànjọ́ èmi ni. ẹ kékeré mhm. ah, ah. kí ni ni mo sọ fún yín ẹ̀yin fẹ́ láì fi tèmi àṣegbé abẹ̀ní ọmọ olùtá ìbínú dá sí ẹ wá lérò pẹ́bọ̀ wọn ò fi kò ní fìhìn kò ní dà ẹ má yọra yín lẹ́nu bẹ́ẹ̀ bá fẹ́ gbé kuru jẹ lẹ́wọ́ ẹ̀bọ̀ra ẹ tètè padà adìẹ tí ń bọ̀. lórí ìta tó fẹ́ ṣe iná. lélẹ́yìí. ṣé lórí ìta yìí. lórí ìta tá a lọ sẹ́wọ́ lórí ìta. mo di wa lọ́wọ́. kábọ̀ gbé. Ah! orí yín ò dáa. ọbí ó gbìyànjú rẹ wò. Ah, ah, ẹni tá a mọ̀ lánàá kó tó dé ni ọ̀sàgbọ̀n ti ń wí. ẹ mi rò pé pé pé akọ̀sẹ̀ gbà látọ̀. ẹbí wọn bá gbà lẹ́jà lọ́lẹ̀ bò mí. a tún wá gbé tutù padà. Ah, ẹjẹ lọ ṣé ṣé bí nìkan ni. ṣé wàá mọ̀ síbẹ̀. ẹjẹ gbé lọ di igi tí ní kálọ́rì gbé rẹ̀. àlẹ́ gbé padà bọ́. Oh, oh, báyìí ni a gbà bóyá ká lọ báyìí ẹja lọ báyìí ìwọ náà ni o síwájú. èmi ọjà ẹ̀yìn ṣe sá ẹ̀yin ìbádúró ẹ ní kí ni láò ṣe ilá ṣe bẹ́ẹ̀ ilá kó ẹ̀yin ní kí ni kò ṣe ìkan ṣe bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ẹ ní kí làgbáǹrere ó ṣe àgbáǹrere ṣe bẹ́ẹ̀ ọyọ̀wò lórí sanransan ẹ wá ní kí lèmi ó ṣe ẹni bá ní kí làá ṣe làá ṣe hàn ẹ gbìyànjú ẹ tún tẹ́bọ̀ ń gbé ẹ bá san pa táǹpẹ̀ tó kù ọyọ̀jú ẹ tún tún gbé ẹ bá tó orí yín ọ̀dà ilé ìsúnra yọ òye ó gbọ́ ò lè kú mọ́ wọn ní rọ́ ní gẹ́gẹ́. ẹ ǹlẹ́ o ẹ ra ya ṣé dáadáa ni àdúpẹ́ ẹ̀kújọ́ mẹ́ta o àwa nù gbogbo ilé ń kọ́ o àdúpẹ́ kà sọ̀rọ̀ mọ́mọ́ rí ọ. ẹ ẹ̀yin mo wá rí. Eh, ah, sí o sí o. ìyá wa mo mọ̀ pé yóò ṣe yín ní kàyéfì. bẹ́ẹ̀ni. n tí mo wá rí yín fún nítorí agbe tí ń sunkún kánú gbó kágbé má bàa sunkún kánú gbó mọ́ ni kálùkò tí ń sunkún kájù ó má bàa sunkún kájù mọ́ kí gbogbo ẹgbẹ́ ẹyẹ ó lè rí mú mínú oko ẹ rí ẹ mọ̀ pé mi súnmọ́ yín dáadáa náà àwọn awo tí wọ́n ń bẹ nílẹ̀ kíní kan ni wá ń ṣẹlẹ̀ ní ọ̀dẹ̀ wa àwọn ibi tá a mọ̀ ń gbé tutù lọ tẹ́lẹ̀ tó ṣe pé bàbá gbé tutù débẹ̀ lọ́wọ́ kan ètùtù wọn ti lọ bàbá ṣáájò lọ́wọ́ kan yóò ti dáhùn tó di pé bàbá gbé tutù lọ́bẹ̀ ètùtù bá ti gbé lọ́bẹ̀ làábà bí n bá ṣáájò fún wọn ájò wọn ò ní dáhùn bẹ́ẹ̀ ah, mo wá wò pé kíní yìí rí báyìí tẹ́lẹ̀ òun láti jẹ́ yí pé èdò lọ́wọ́ nínú nígbà mo wá ta tí mo tọ̀ mo rí pé ẹ̀yin ló yẹ kí n wá rí ẹ dákun ìyá mi ẹ mo wá ṣe ètò kíní kékeré ìpè kí n fún yín kí yóò ti yẹ̀yìn náà yóò ti yẹ̀yìn kò lè jẹ́ ẹ̀ ah, bẹ́ẹ̀ ni dákúndúró náà o ṣé ńgbà tó wá gbé tutù tó gbé gbogbo ẹ̀ tí ò jẹ́ tí ò rí bó ṣe yẹ kó rí mọ́ òun ọwọ́ wa lọ wá bọ̀ ọwọ́ mi lọ bá ń bẹ̀. tó ṣẹlẹ̀ ni pé ńgbà tí èmi bi àwọn onílẹ̀ léèrè ọ̀sá hmm. méjì odò ẹlẹ́yẹ ìlọ́jáde mẹ́ ẹ mọ́ bínú mo wá táwò mo rí i pé ẹ̀yin ló yẹ kí n wá rí hmm. ẹ mọ́ bínú. èmi lọ wá yọ wá rí ló ṣe wá rí mi. Eh. mo ṣe ṣe ètò ẹ̀bùn yín wá pé ó yẹ kémi náà kí n lè tún ọmọlúwàbí mi ṣe. <laughs> ọgbẹ́ bùn wá fún èmi àṣegbé torí pé ó ṣe tutù ètùtù ọgbà ah, ọ̀dà kò burú o mọ gbẹ́bùn rẹ lọ o ah, èmi ò fẹ́ bùn rẹ o mo ti yọ̀ǹda fún ọ èrè mọ̀ ah, mẹ́bọ̀ ń ṣe kò sì jẹ́ múra sí i bàbá gbìyànjú ìgbìyànjú rẹ ni ò tó bàbá gbìyànjú sí dáadáa ó rí i pé yọ̀ọ́ mọ̀ jẹ́ àìmú ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ń súnmọ́ yín tí mo sì mọ̀ yín dáadáa mo sì mọ oríkì yẹn náà lẹ́nẹ̀ẹ́ tó bá mọ oríkì yín ẹ̀ náà ní bàjá ṣe bẹ́ẹ̀ yẹn lọ́mọ alákéteré pé hmm. ọmọ aláwòrì jíyọ ọmọ náà wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń tajọ ní níjù bí náà bá búrẹ́kẹ́ tán níjù ọmọ níjù yín ò gbọ́dọ̀ sojú tọ́dọ̀ wa náà ní sojú ẹ dákun ìyá mi. alẹ́ bí oṣù lọ́nà hmm? sọ̀mọ̀ pé awo tó bá lóun gbójú gbóyà tó lóun dáńtọ̀ ń darò lójú ọwọ́ akọ̀ ò fi tèmi àṣegbé ṣe ah, èmi àṣegbé mo ṣègbé mo ṣe pamọ́ àṣegbé kan ò sí àṣepamọ́ lọ́wọ́ à béèyàn bá ló wù ú òtẹ́rù ètí ó fi tanná nu ẹ̀ ló mú pákúrú làkúrú ní mí ọ̀la kurukuru jagun òòṣà tí gbẹ́nu atẹ́gùn jóyàn wà ìwé wúrẹ́ mi sojú bẹ́lẹ́kẹ́ ọjà lé dẹ́ngẹ́ mi tutù lẹ́yìn ògbóná nu èmi àtìdé aláṣejù bomi gbóná ni mọ̀ gbé lọ wọn fẹ́. ìyá àṣegbé. mọ̀dọ́ ló mọ̀ fìyà kún sẹ́ẹ̀ mo láṣegbé ni o pè mí. ẹ dáhùn ayé ti jẹ ebe ọkọ mi ni. àṣegbé àṣegbé. mo jí ọ gbèjé gbẹjọ gbẹ̀rìndínlógún. mo mọ̀ pé ẹ̀dá wọn ẹ̀dá kan àbí bóyá owó ọ̀rọ̀ tí mo gbé ẹ̀bùn yẹn wá ni wọ́n gbé wá lọ́jọ́rọ̀ o. dákun dúró náà ṣé n ò fẹ́ tọ́ rí òun ọmọ pọ́sàgbà mo bù ọ́ bọ́ba ya ọ̀tọ́ ìrẹ̀lẹ̀ kò kí lé o. ìyá wa. Ah! mo ti ṣoògùn lò ǹjẹ́ mo ṣoògùn lò báyìí bí ìyá ìbá kankan síyàn lọ́wọ́ bí ìgbà téèyàn dáràn ni ta ni wọ́n wà gbé kinní ìfún. òótọ́ ni ohun tí lisa sọ o ọkà bímọ sílẹ̀ ó bóró àkéèké bímọ sílẹ̀ ó bí yọnu ìjọ̀gbọ̀n ló bí. àgékò ejòrè o kankan kan ní yọnu lẹ́nu mhm. bá a bá tètè wá nǹkan ṣe sí i àfàìmọ̀ kí tiẹ̀ má lójú tìyá rẹ lọ. kémi ò ń gbénu <laughs> àpètùtù nífẹ̀ẹ́. Hmm ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn èwo ni ṣíṣe. ẹ̀yin awo. àwo oúnjẹ. àwo oúnjẹ Ebe mi wí ńjọ́ kìíní àná. sáwọ. mo wí nígbà tí ìyá rẹ̀ kú tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ mm-hmm. mo ní ìyá àjẹkú ńlẹ̀ ń jó lẹ́kọ́lù lẹ́kọ́ fún lẹ́kálágogo ẹ̀ ń dáná ẹ̀ ń yọ̀ ṣé ẹ ti gbàgbé igba ẹlẹ́yẹ tí ń bẹ lókè àjà. Hmm. ògbó àtọ ẹ ń bẹ. wọn lọka bímọ lè ògbóró. bẹ́ẹ̀ ni. àgékù ejò rèé ó ti ń ṣòro bí agbọ́n. wọ́n sì lẹ́nu báyìí tọ́ka igi kígi tọ́ka bá ti fẹnu sọ báyìí igi ọ̀wọ́n gbẹ̀kú ni. bẹ́ẹ̀ ni o. ẹranko kẹranko tọ́ka bá ti fẹnu tiẹ̀ sọ yọ gbẹ̀kú ni. bẹ́ẹ̀ ni o. ẹ wọ ẹ̀yin èèyàn mi. ọmọ dàbí ìpè mọ yánu ni èmi ti fẹ́ pè yín ti pẹ́. ṣáwù. mo fẹ́ pè yín ṣàkíyèsí. pé ọ̀rọ̀ yìí ní í sọ. ẹ jẹ́ tètè wá nǹkan ṣe sí i. bí bẹ́ẹ̀ kọ́ dùgbẹ̀dùgbẹ̀ rẹ̀ o bí ti ṣe ń mì lókè yìí bàbá ilé jábọ́ yọmọ tabara lé yọmọ tabara oko kọ́dà ẹni tí ọ̀rà yọmọ sàn mẹ́. apẹ̀tùtù ọ̀la. wọ́n ń dáyé. sórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí obìnrin ò mọ́ọ́rẹ́ ayé rẹ̀ ò sì mọ́rọ̀ bóyá òkú rẹ̀ ń mòrò n ò lè sọ ló dáfẹ́ lẹ́sẹ̀ kòkò ọgbẹ rẹ̀ tí ń fojoojúmọ́ wá tí ò sọnù kiri àmọ́ lórí tata adé yìí tó bá kọ̀ lógì àfọ̀díkọ̀rọ̀ ní tèmi fẹ́ sọ fún yín rèé kinní kan bẹ ní sakoto àgbà afẹ́mi ẹ wo ẹ súnmọ́ mi ní. àmọ́ àmọ́ síbẹ̀ ajá wípé kó ní dúdú ọ̀tá dúdú kó ní pupa ọ̀tá pupa káláyìrì ó sì ta ìrì ẹ wo iṣẹ́ <laughs> ní ọmọ aláṣejì ọ̀wọ́ ní ọmọ àṣejèrè èmi ò gbọ́dọ̀ tún gbọ̀ mọ́ ọlọ́run tábọ̀lá. ẹ̀ka lọ o ẹ̀rẹ̀ wá o ìlétà yẹ gúnugún bá gbà igba ẹyẹ ni ó fi bẹ̀ sílẹ̀ igba ẹyẹ èmi mo wí bẹ́ẹ̀ owó làwọn fi ragún owó làwọn fi rọ̀sùn àtigún àtọ̀sìn wọ́n jọ ń dògbò lògbò ni àjọpá nílùú yìí bá bá ṣagídí tó bá kọ̀ lógì à ń fọ ní kọ́rọ́ ni. irú kí ni gbogbo eléyìí èmi ò mọ̀ bẹ́ẹ̀ yóò bá ṣe nǹkan yóò ṣe kíákíá. n ta pè náà la ṣe ọ̀dà àwa má tẹ̀ ta lájọ pilẹ̀ kínní àbí kìí ṣe bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni kọ́nà ẹ̀yà wo. ẹni mọ̀nà nítọ̀ tanu láàrin náà àbájẹgbẹ kọ́ni. ẹ̀yin awo àwọn oúnjẹ ẹ̀wọ̀n kú tọ̀nà lẹ́wọ̀ ìsà èmi náà ni <laughs> mo rí wípé ilé mi àjẹgbélẹ̀ ń lọ láti lọ ṣe mí jàǹbá mo sì á ní kí n mọ̀ da ẹ̀yin àgbààgbà fèrè yọ̀yọ̀ láàmú. bó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan. ẹ wò mo wá ní èyí tí n bá fi mọ́ ọdẹ yín àgbààgbà fèrè yọ̀yọ̀ láàmú kí n fún gbéra mi wá bá yín ní àyè gbádùn rẹ mọ́ alága mọ́ yíbi rábìrá òde wé àrò gidi gbá yín dọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ ọlọ́run àti bẹ́ẹ̀ kúta jọmọ́ ní wọ̀rọ̀ báyìí láti sọ̀rọ̀. tèmi sọnù tó yẹ kọ́rọ̀ rẹ ó já sí nu nígbà tèmi dúró báyìí tí n wò sọ̀rọ̀ ìwọ ń lè sọ̀rọ̀ nígbà tó sì bẹ̀rẹ̀ rọ̀ ọ̀fọ̀ ló fi bẹ̀rẹ̀ ẹ tó yẹ kó kọ́ kì nílọ ìwọ la wá bá lóòótọ́ lisa bara ọgọ lèmi. lisa bara ọgọ. èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. wò ó mí dáadáa kó wò mí látòkè nílẹ̀ lisa bara ọgọ ni àròkù olókùú mọ́sọ̀fẹ́ mo ti ṣàwọ alárárí tí mo mú kété bọ̀ mo ṣàwọ agbèrò rí mo má fira bọ̀ àfira mo mú bọ̀ bẹ̀rù sórí akàn lábùkù ló dá. bàrà gómìn règú. èmi ni lisa bàrà ọ̀gọ̀ àròkù olókùú mọ́sọ̀fẹ́ ọkùnrin lọ pé sí. lóòótọ́ ló dájú wípé èèyàn lásán ń lisa. ọ̀dà yẹn mọ̀ ń gbọ́. bí kì í bá ṣe wípé agbára rẹ̀ ó wù wúlò fún a ní kò pin náà ni iná lọ́nà ní tí ìyá rẹ̀ tó dánwò àmọ́ lóòótọ́ mo mọ̀ pé o lágbára ní sà kódà o sì lórónú pẹ̀lú mọ́ gbọ́ àmọ́ kò sí bó o sì lè lóró tó o ò lè lóró tàkéèké. ajẹgbẹ ebura ahonu bẹbẹ. ajẹgbẹ́ mi kò jẹ wo ọ wàá padà lọ sọ́dọ̀ àwọn awo tó kù rẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pèsè èrò láti sèmi ajẹgbẹ́ yàtà lọ́bùn gbọ́ kó o jẹ́ ká mọ̀ wípé èmi àjẹgbé àpáta ni mí ẹ̀yin tó bá sì forí sọ àpáta yóò fọyán gan ni wọn ò ní bá yín sí e mọ́ àfíà abira. ó máa wù mí kẹ́ gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ṣe ti gbọ́. tomorrow might be too late ẹ má fi ìgbàlà yín dọ̀la pé ọ jẹ́ kí n jáyé tí mo fẹ́ jẹ́ jẹ́ ìṣe bó ṣe wù mí tó bá dọ̀la màá gbà kò sẹ́nì kankan tó mọ ìgbà tá a dá èrè kí ló lè jẹ́ fẹ́nìyàn nígbà tó bá jèrè gbogbo ayé tó wá sọ ẹ̀mí ẹ̀ nù á dára kẹ́ ẹ gba olúwa torí bíbélì gan wípé olúwa fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ rẹ̀ nìkan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kì yóò ṣe ṣègbé yóò sì ní ìyà ìnípẹ̀kun. ẹ dákun mo lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. ẹ béèrè. torí bàbá jẹjẹ ń dárúkọ nísìn kò sẹ́ni tó mọ̀ àṣẹmọ́lẹ̀ wọn. ẹ dákun ṣé tí n láìsàn káìsàn nǹkan tí ń dà mí láàmú ṣé bàbá yóò bá wa wò sàn. <laughs> òótọ́ náà rẹ mi sọ. ṣé tí a bá gbẹni tẹ́ ń sọ yìí ṣá máa lówó tí ò ní sí wàhálà kankan tí ò ní sí ìdààmú kankan ara. ẹ pa mí lẹ́rìn ṣá jésù kristi ọba tá à ń sìn ibi gbogbo ló wà á <laughs> ṣeré ìtẹ̀yìn sọ kò sí àìsàn kankan tí ẹ bá gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín mm. kò sí àìsàn káìsàn kankan tó lè dúró sí àgọ́ ara yín torí bíbélì gan sọ wípé ẹ̀rù yóò bá àwọn àjòjì ẹ̀mí wọn ó sì fi ìbẹ̀rù bojo sájáde níbi kọ́lọ́fín wọn ṣẹ wá rè tẹ̀yìn sọ yẹn ah, ah. gbogbo ohun adùn ayé gbogbo ayọ̀ ayé iyọ̀ ayé mọ ohun rere tó ń bẹ kárí ayé gbogbo ọ̀dọ̀ bàbá mi ọlọ́run elédùnmarè ló wà tó wá fi ọmọ ẹ̀kọ́ tó ń ṣe Jésù Kristi tó rán wá sáyé láti wá gbà wá là. nígbà tẹ ní àwọn àìsàn yóò ṣàjáde ní àgọ́ ara wa bàbá yóò sì wá ń gbẹ́rẹ́ ni ẹni ọ̀ láìsàn. òye mi náà òye mi o. gbẹ́rẹ́ kò sí gbẹ́rẹ́ kankan níbi kankan ó yẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ìjẹ Jésù olúwa Ọlọ́run agbẹ́yìn ga yín lógo ẹgbàá ọpẹ́ wa. àmín àmín àmín àmín àmín. káre. kò tí ẹ̀mí ra kódà kò mọ̀ pé nǹkan bá òun irú agbára òní ń bẹ lára ọmọbìnrin yìí ah! ó dáa bó bá jẹ́ bẹ́ẹ̀ ń tọkùn ní agbára rẹ̀ ń fi kú tèmi ni. bàbá o bàbá o àjẹgbé o máa ṣègbé ẹlẹ́ o mo kẹ́kẹ́ pẹ̀lẹ́ o ṣé mi ìṣẹ̀yìn o ẹ fẹ́ rán mi iṣẹ́ ẹ fẹ́ pèsè fún mi ẹlẹ́ o bàbá. èmi ò ní sẹ́tìlì fún ọ àmọ́ dàkú kí ni tó dé gan-an tẹ̀yìn àjọ̀lú ọ̀sán tẹ̀yìn sáfárábìnrin ti ń lọ. bàbá agbára tí ń bẹ ọmọbìnrin agbára tó tóbi pọ̀ ni o agbára tó jẹ́ pé kò sí rọ ẹni tó lè wà kò ṣe kọlù ní o àwọn ẹgbẹ́rẹ́ ọ̀sán tá a bá rí ròyìn bẹ́ẹ̀ tí wọ́n agbára bẹ́ẹ̀ bá ń bẹ lára rẹ̀ a máa ń sá lọ ni nítorí pé agbára ńlá ni agbára tó ju gbogbo agbára lọ ni agbára tí ò ṣe kọlù ní. padà padà padà àjẹgbẹ́ bàbá gbẹ́nu rẹ sùn mi ò tó ojú yín o. ìyẹn túmọ̀ sí wípé ọmọ náà lágbára jù ń lọ. Ah, bàbá mi ò tó sọ bẹ́ẹ̀ o mi ò tó wí bẹ́ẹ̀ o mi ò ní má kọlu o ó kàn jẹ́ pé mi ò bá kọlu ogun ni o. ṣé kí ẹ mú ẹ kẹrẹ́ńdà ó wà. ìwọ bó òdodo àjọ ń lọ ni. sọ ma pọ ṣe tó dùn mí lánàá. kí ni mo ṣe bá lè mọ. wọ́n sọ fún mi pé kí n jókòó dé ọ síta mo sì jókòó jókòó jókòó yín padà rí ọ tí mo fi lọ sùn má bínú ìyá mi rán mi lọ odò. ìyá rẹ rán olódò ẹ bí ìyá rẹ bá ti wà rán olódò náà ṣe bọ́ ọmọ pọ́ sáà sọ pé èmi náà kémi náà sáà dúró èmi ní sọ ṣé nǹkan ta ọ́ lẹ́sẹ̀ yìí ṣé ìyá mi rẹ ò tí mọ̀ pé èmi àti ẹ̀ ń fẹ́ra ni kí ni. èmi lẹ́ǹkì èmi àjẹgbélẹ̀ ń kí lókèrè báwọn. ọmọbìnrin ọmọbìnrin bàbá àjẹgbé bàbá àjẹgbé bàbá àjẹgbé bàbá ẹ má bínú. àjẹgbé má bínú. ẹ má bínú. arábìnrin kan ló gbé wáhà yìí. arábìnrin mo mọ̀ mo mọ̀ mo mọ̀ ẹ eh, àǹtí ṣọ́ọ̀ṣì ni àǹtí ṣọ́ọ̀ṣì. àǹtí ṣọ́ọ̀ṣì eh, èmi ní jẹ́ àǹtí ṣọ́ọ̀ṣì. Ah, maybe arábìnrin tí àwọn tí wọ́n mọ̀ ń kéde nípa ọ̀rọ̀ bàbá wọn àwọn ni. tí wọ́n mọ̀ ń kéde nípa ọ̀rọ̀ bàbá wọn tá eh, bàbá wọn. Ah, àwa náà mọ̀ a kàn ṣèrànlọ́wọ́ fún wọn ni wọ́n wá yálégbé lọ́dọ̀ wa ń bì ni. ta lonítọ̀hún láàrin tó gba arábìnrin ọ̀hún sílé láì jẹ́ pé mi àjẹgbé mọ̀. Ah, èmi ni àjẹgbé. ìwọ ni. bẹ́ẹ̀ ni àjẹgbé. ìwọ ló gbà rẹ̀ sílé láì ṣe pé mo mọ̀. bínú. ẹ sì bùn gbà. tó rojú ló rojú ṣàánú náà ni. orí ibùsùn kan náà lẹ sì jọ ń sùn pẹ̀lú. bẹ́ẹ̀ ni àjẹgbé. ó dáa báwọn ọwọ́ wàá síwájú. Si mo fẹ́ fojú mi gan ní ibùsùn ọ̀hún. ó da bàbá. àfíà. mo sì sọ mo sọ mo sì sọ ṣé wọn ò ní ṣe nǹkan kan fún mẹ́nu yẹn sóńde ọkọ ìyàwó òfin gbogbo káàkiri sọ̀rọ̀ ìyàwó ní bẹ́ẹ̀ lẹ́yìn. sọ̀rọ̀ kí mo kìlọ̀ fún yín nígbà tí. bẹ́ẹ̀ ni òfò sọ̀rọ̀ oúnjẹ bẹ́ẹ̀ ni òfò sọ̀rọ̀ àjẹgbẹ́ dípò. gbà wọn kí ni iná kí ló ṣe ẹ ah, farabalẹ̀ aṣọ́ọ̀rì ah, mi ni farabalẹ̀ kí ló ṣe ẹ. Ah, ọ̀rẹ́ mi hmm? bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àfẹ́sọ́nà mi ni mo wà bí arákùnrin tí gbogbo aráàlú mọ̀ ń sá fún àjẹgbé èmi àti àfẹ́sọ́nà mi sọ̀rọ̀ bó ṣe dénú ó sì mú àfẹ́sọ́nà mi ó sì mú wọlé sórí bí n ṣe wà ìmọ̀ ọkọ tí ń ṣe fáfẹ́sọ́nà mi lọ́wọ́. pàpàrà ah, ah, ah, ẹ̀ balẹ̀ àṣebọ́kùnrin làjẹgbìn yẹn tó wá dẹ̀ ń gbọ̀n báyìí. wo sórí sórí báyìí mi ìmọ̀ tí ń ṣe fúnyàwó mi lọ́wọ́. ìyàwó ẹ̀. kódà gan ẹ̀rù ń bà mí ló jẹ́ kémi gan fẹsẹ̀ fẹ́ ṣó sì wà ń bẹ̀ ṣàjẹgbé sì wà ń bẹ̀. ó sì wà ń bẹ̀. wọlé kó lọ múra wọlé kó túnra mú kó jẹ́ ká lọ. iye gègé dẹ̀ ń bẹ̀rù àjẹgbé àjẹgbé ló ń bẹ̀rù ṣọlá ò ń gbowó mi wọlé kò lọ múra múra kó tún ra mú kó já lọ bá. kí n wọlé kí n lọ rèé mú wa. lọ múra kí ló ṣe é. Ah, ah. ọ̀rẹ́ mi àjẹgbé mà ni sórí àjẹgbé tó ń wò ó tó bá ní kí igi gbẹ lóòrò igi ó sì gbẹ lóòrò. gbẹnu sanwó igi wo ló ń gbẹ lóòrò sórí coincidence lásán ni igi tó ti fẹ́ gbẹ fúnra rẹ̀ ó máa gbẹ tó kàn ń bẹ̀rẹ̀ sójọ́ lọ́hùn ni. Ah. wọlé kó túnra mú kó jẹ́ ká lọ bá torí wíwé tètè kan gbọ̀n yé mi ò rí sí o ọkùnrin kùnrin lásán tẹ́ jẹjọ agéńdé ọlọ́run àbórí yan ní ẹ̀ ìwọ náà lè jà ẹ lè jọ gbà. àbí òun ẹ tí mò ń darúgbó ni àjọ wo bó ṣe ń lọ yìí mo fọ sábẹ́ ọ bẹ́nikẹ́ni bá béèrè mi lọ́wọ́ rẹ má sọ fún wọn pé mo wà á lé o jọ sọ fún wọn pé òun sí lé ni o Ọlọ́run ò ní bàtì ọjọ́. tọ́lá farabalẹ̀ wo n sí lé n sí lé sọgbọ́n n sí lé. ọkùnrin kọ́ ni ẹni lẹ́yìn tí òun má dáadáa ní ìsìnkú mú bọ̀dá ni ní géńdé ọkùnrin báyìí ló dẹ̀ ń sá fún ah, àwọn èèyàn sì gọ̀. Ah wọ́n sì gọ̀ kò lè kò rírò èmi lọ́nà ẹni tó kò dúró tẹjọ́ máa jẹ̀ṣẹ́ wà ẹjọ́ máa fà á tóra ta ló bí irú ẹ bí irú ọ̀dẹ̀ ọ̀rẹ́ lọ́wọ́ tèmi èmi ọkùnrin mẹ́wàá àjẹgbẹ́kọ̀ àjẹsùn ni aládàáda. Ògbómọ̀ṣọ́ Àkànbí JP láti orílẹ̀ Ṣàgá ni wọ́n ti wá kí Olúwa kí ó bá wa sọ orílẹ̀ èdè bá mi fún wọn ní àtẹ̀wọ́ àwọn ọ̀gá àti ẹgbẹ́ fún wọn. bàbá ló wà ní bí o. Thank you. dàbí pé ìyàn yín gan-an yóò gbà mí láyè gan-an gidi gan. orí rẹ burú lọ́rùn rẹ àbò fẹ́ sọ̀rọ̀ o fẹ́ pàdánù ojú rẹ méjèèjì orí mi lẹ́gbẹ̀ẹ́ o sì tún o lè mú o o mẹ́ni tí mo lẹ́gbẹ̀ẹ́ rẹ báyọ̀ tó lọ́jọ́ kò kọjú mọ́ ní ṣe dandandandan àwọn olẹ́gbẹ̀ẹ́ rẹ n bá tiẹ̀ wá bí o sáà mọ̀ pé ẹ̀ẹ́ ẹgbẹ́ ibi ni èèyàn yìí yóò dùn wá bá mi àjọ mú nǹkan lẹ. wọ́n ní àwa táwọn máa ń sọ̀rọ̀ àbí méjì ẹ má jẹ́ ká tijú wájú olúwa. ẹ̀jẹ̀ kan ṣe tí kò kì í fún ọjọ́ kọjọ́ máa yọ èdè kan kì í di oṣù kóṣù má là bẹ́ẹ̀ sì ni èdìdì kan ò gbọ́dọ̀ dìbàrà láéláé. nǹkan tèmi ní kẹ́ ṣe yẹn ẹ̀yin ẹ̀ ṣe kẹ́ wàá máa wo nǹkan tọ́lọ̀ máa ṣe nílé ayé yìí. mi ò ní gbàgbé pẹ̀lú ògo ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe pátápátá ni mo máa ṣe. jésù adẹ́gbà gbogbo ògo jésù àtàwà lọ. and there is one more thing. one one one. ẹ mo fẹ́ bẹ̀rẹ̀. ọlọ́run sọ́ra kàn mí. ọmọ bèlà ọ̀hún. How are you to pronounce the name of the man of God like that? Who are you? Mo mọ̀ mọ̀ fi ìdánwò ráńpẹ́ yẹn hàn ni. Kó o lè mọ̀ pé mo wà Get out of here! You get out of here! You have the effrontery to confront a man of God. Kúrò mi wá! Get out! Ìwọ ni yín yé. O jẹ́ mọ́ fi àìsàn ikú òjijì síra rẹ lára. Nítorí bí mo ti ń wù inú rẹ ti ń pòpọ̀ ó sì ti ń gbóná lódìlódì. yes ah yes yes. bó o bá ti délé kọ́ ọ sọ fún babaláwo rẹ tí ń yí arífa ńlá jogún wípé o pàdé èmi àjẹgbé ọmọ àṣegbé. okay all right. Ah. ń gbóná lóòótọ́ náà ń gbóná lóòótọ́ mo ẹ ti pàdé. àló wá sí ilé ìjọsìn ibẹ̀ ló ti pàdé mi. ah ah ah. maitọ àjẹgbé tó dárúkọ yìí ọmọ àṣegbé àbúkọ́ ló sọ. ó ní sẹ́yà. òun a máa máa lágbára ẹgbẹ́ a máa fi mú mi ọmọ bá mú mi. ìgbà ìyá. tàfi mú mi tàfi mẹ́mu òun aṣọ alágbára ẹgbẹ́ aṣọ dìgbà mẹ́mu a máa fi mẹ́mu tí ò sì máa bálẹ̀ tó lébi àfẹlẹ́dùà. bó ti jẹnu àjẹgbé mi ti kalokalo ẹdì yóò lórúnkún ẹjọ́ ẹlẹ́kọ̀ọ́ fi yọ sí ọkùnrin ló ké sí tó fi àlálẹ̀ gàràgà ṣé o wá fẹ́ gbọ́ olúgbòhùn tí mo ṣe fún ọ tó ń lò ọwọ́ rẹ̀ mo ti bá a ẹ. bẹ́ẹ̀ni. ọkẹ ah, ó ti ń yé mi bọ nfa tó ti yé mi tán ǹjẹ́ ẹ̀yìn kó jẹ̀jẹ̀ yé mi tó ti. pátọ̀ sáà pátọ̀ sáà sẹ́ẹ̀ etí rẹ̀ mélòó. méjì. méjì ọ̀rọ̀ ló fi ń gbọ́ àdúgbò ọ̀rọ̀ ni àwa bàdé lórí kátà wa yìí gbogbo ibi tó o bá ti ń gbúrò àjẹgbé yẹra fún o. wọn ò gbọdọ̀ sọ yẹn fún yàn. Ah, ah èmi gan màá sá jìnnà jìnnà jìnnà fún mi. ó dà bẹ́ẹ̀ o. ẹni tó bá wá pè mí pé kí n máa bọ̀ níbi tó bá wà tàbí tó bá júwe bẹ̀ ibi tó bá wà fún mi ó yẹ kí n ṣépè fún mi. tálàṣẹ ni tálàṣẹ. because kò wáre fún mi ikú mi ló ń wá. èmi ò wá fẹ́ràn ọkú rẹ̀ lásìkò yìí. ètò orí ẹ̀ náà mo sọ pé ẹni tó bá sọ tó bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu ó yá kí n kọ́kọ́ pa òun. tálàṣẹ. tálàṣẹ. torí èèyàn bẹ́ẹ̀ ò fẹ́ pa mí. ò fẹ́ pẹ́ o èmi á jìnnà sóhun. àjẹgbẹ́ òṣèré orí ọ̀ bóun ló ṣe délé ìjọsìn tẹ́ ti ríra. èmi ò mọ̀ o èmi ń jọ́ sí bẹ́ẹ̀ mo ń wàásù lókàn ló náà wá síbẹ̀ o bá ṣe pàdé nìyẹn. àjẹgbẹ́ ṣáàyẹra fún. ẹ sà àyẹ̀wò àmọ̀ ẹ lè pàdé ẹ bá ń sọ pé kó má bínú kó má bínú pé èmi náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àti pé tán bá tó rí mi ní sàkáání wọn ní tán bá rí kán fi mi ṣe kó má dẹ̀ pé gbogbo ìta ń sọ ìgàn ó gbọ́ mi ò dẹ̀ fẹ́ <laughs> problem. tó bá jẹ́ bẹ́ẹ̀ o ṣe ṣe kó gbọ́. mo rí ẹ má jẹ́ kó gbọ́. pásítọ̀ sá owó tí mo ní mo yá o. mo ti gbà á. gbọ́n òun kìíní ọ̀hún gan-an àmọ́ bí àwọn ẹbọrẹ ní bá wọn. ẹ ẹ kúṣẹ́ o ẹ jọ ẹ má bínú arákùnrin mi ò rò pé mo rí ojú yìí rí nínú ìjọ wa yìí bó o lẹ ṣe jẹ́. ẹ mọ̀ bínú kò pẹ́ tí mo darapọ̀ mọ́nú ilé àyíká yìí náà sì ni mo sì ń gbé ó ní nǹkan kan pàtó tó gbé ń wá bí n ò sì ní pẹ́ tí n fi padà tí n bá ti parí ohun tí mo wá sí gan-an ó ní nǹkan pàtàkì tẹ torí ẹ wá bí. bẹ́ẹ̀ni ẹ sì ní pẹ́ padà. iṣẹ́ pàtàkì gidi òun ló gbé hàn yìí iṣẹ́ pàtàkì kò sí ní pẹ́tẹ́ fi lọ. bẹ́ẹ̀ni. ẹ ẹ ẹ má bínú torí pé èmi tẹ̀ ń wò yìí náà mo jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n ń darí ìjọ yìí àmọ́ èmi e fi bẹ́ẹ̀ gbélé tá a bá wà nílẹ̀ a máa ń wo àyíká wo àmọ́ nígbà tí mo wá débí mo rí tẹ̀ ń nu àwọn kí ni wọ́n wà ń rò pé mo rí ojú ìrí ẹ sì ní iṣẹ́ tí ó gbé yín wá ó ṣe pàtàkì. bẹ́ẹ̀ni ó ṣe pàtàkì gidi gan kò sì ní pẹ́tẹ́ fi lọ. bá ti parí iṣẹ́ náà yìí mọ̀ padà lọ sọ́ba wa. ká dúpẹ́ lọ́wọ́ olúwa ẹ pẹ̀lẹ́ ẹ ẹ mọ̀ bínú gàrí kí wàá ní orúkọ yín. orúkọ tí a. ẹ orúkọ tọ̀dọ̀ yín. ọlásùnkànmí ni. ọlásùnkànmí ọlọ́sìnsùn kan gbogbo wa sẹ́rí olúwa kò sẹ́ni tó olúwa ò lè ránṣẹ́ olúwa gan ó lè rán wèrè sẹ́ngbà mi a máa rán wèrè tó yọ o ẹ pẹ̀lẹ́ kó sẹ́ni wọ́n bá sẹ́yìn lọ. ẹ mọ̀ bínú ẹ dákun ó ní ìbéèrè kan tí ń béèrè lọ́wọ́ yín. lọ́wọ́ tèmi ẹ eh, bẹ́ẹ̀ ni. ẹ bèrè ń dà yín lò. nítorí ó ti ṣe díẹ̀ tí mo ti wà yín àyìn gẹ́gẹ́ bí mo sọ fún yín. Eh, ó sì ní arábìnrin kan tí mò ń béèrè n ò mọ̀ bóyá òun ni olórí ẹgbẹ́ yín àyìn. Eh, arábìnrin tí mò ń sọ yìí ó mọ́ra ó kúrú iwájú rẹ̀ gàbáyé òun ni mo ní kí n mọ̀ bóyá èyí mọ bó ṣe rìn yín ẹ lè sọ fún mi pé ìgbà báyìí ni ó dé o nítorí láti ìjọ tí mo ti ń béèrè rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn bí ìbọ̀ ìbọ̀ ni wọ́n sọ fún mi mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin àbá mọ ẹ̀yin lè mọ bó ṣe rìn òun mo fẹ́ mọ̀ wípé ìgbà wo gan pàtó ni ó padà wà náà ẹ̀. ẹgbẹ́ ẹ ẹ jọ ìgbà tẹ ẹ débi ṣé wọ́n sọ pé à ń ṣe ẹgbẹ́ alájẹsẹ́kù ń bí ni àbí à ń ṣe ẹgbẹ́ lọ́mọ àbí bàbá jẹ́ ibi táwa yìí ilé olúwa ni kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹgbẹ́ kan àbí èyí ń sẹgbẹ́ nǹkan tẹ̀ ń sọ òye mi àti pé kò sẹgbẹ́ kankan bí wọ́n ní tí alága àkọ́kọ́ táwa mọ̀ jésù lálága àkọ́kọ́ so ti eyín ibi tẹ́yìn ti wá rí ẹgbẹ́ tẹ̀ ń sọ èmi lèmi ò mọ̀ <laughs> nígbà tẹ́ ti ń júwèé tẹ́ ti ṣe okuru ọ̀gá olómìnira eléyìí tẹ́ fi bá gbogbo ẹ̀jẹ̀ tó yàfi lẹ́nu jù ẹ̀ ló ní àyà ó ní àyà nínú ìjọ olúwa láìsí òtẹ́ẹ̀lì làwà tí Mary tó bí Jésù gan tó bá débi gan ẹ fẹ́ lè júwe pé wọ́n ní àyà sóbìnrin ò ní láyà ni ẹmí ọmọ ọmọ ọmọ tẹ̀ sọ. ẹ mọ bínú ẹ mọ bínú ẹ mọ bínú bóyá èmi gan ni mo sì wọn gbé síra wọn bóyá Jésù Jésù tẹ́ ń pariwo yìí gan òun lé lórí ẹgbẹ́ yín obìnrin tí mo wá ń júwe fún yín bóyá òun ní gbákejì rẹ̀ ẹ mọ bínú ẹ <laughs> kò lè tó. ìgbákejì Jésù láìsòsínbàjò irọ́ ẹ̀ ṣe kó mi salati àti abe láre wa kí ni kí ni gbogbo rádà àdáta sọ inú ìjọ láwa yìí àwọn sọ́ọ̀sì ṣé wọ́n ṣe skírínì fún yín gbà tẹ́fẹ́ wá sínú ìjọ sá ẹ wá ní Jésù ní gbàkejì ẹ bá sọ gbàkejì ẹ fún mi obìnrin tó láyà ṣé àdẹ́gbẹ́lẹ̀ ń bí ṣẹ́gbẹ́lẹ̀ àwa ń ṣe ń bí láyé yín láyé yín ni mo sọ ẹ bá tún sọrú nǹkan tẹ sọ mọ́ tẹ́ bá fẹ́ kí Jésù fún yín lẹ́sẹ̀ lẹ́nu irú rádà ó yẹ kí Jésù gbà yín lẹ́nu ni ṣé bọ́mọ Jésù nìwọ gbẹ́sẹ̀ kó tẹ̀sùn mọ́lẹ̀ gbẹ́sẹ̀ náà ó sì ní ẹ. èmi mọ̀ tẹ̀sùn mọ́lẹ̀. ẹ tó o bá ti lè tẹ̀sùn mọ́lẹ̀ sọ́ọ́ni tó bá ti mọ̀ pé ọ lè fọ́lò sọ́ọ̀sì wa ìgbóyà kọ́ ọ̀ fọ́lò wa só ti yọ kọ́ ọ̀ fọ́lò wa báyìí rẹ mọ́mọ́ eré nǹkan tó béèrè lọ́wọ́ mi mọ́ o. ẹ mọ̀ bínú. i'm evangelist pastor doctor májèsọ ọgbẹ tán tó bá mọ èèyàn tó jẹ o máa kúnlẹ̀ sórí ibi tó wà yẹn. kí ni o tẹ̀sùn mọ́lẹ̀. má tẹ̀sùn mọ́lẹ̀ jẹ́ kí n sùn dúró sórí ẹ̀. ẹ mọ̀ sísẹ́ yín lọ ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yìí ti yé mi. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹwọn kú ẹjọ. kébù ó dé sùn wọlé kébù ó dé sùn wọlé ìsúnmọ́lú ògiri òkun. sùn ọ̀rẹ́ mi àwọn gbẹ́lẹ́gbẹ́ ọ̀ orí rẹ̀ mọ̀ jọ́ o. wọ́n ọmọkùnrin sẹ́jọ́ lọ́wọ́ rẹ kò sẹ́jọ́ lọ́wọ́ rẹ. kí n bá ṣe eléyìí tó lọ lọ lọ tí ọ̀dẹ́ bọ̀ rọ. àmọ́ bó tilẹ̀ nǹkan pẹ́ tó yàyín ló bá mi. àníjà ayé lóko náà wọ́n ń dọ̀yọ́ ní òun ń dá ẹ lóko ní àwọn ìjòyè ní oní ọ̀hún orí àgbàdo kéde lórí yan nílá fún. bùrákà sálí èmi ní í ṣe yín gan náà ah! mo gbóúnjẹ kalẹ̀ fún àwọn àlejò mi tó ń bọ̀ àfẹ́sọ́nà mi pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ẹ mu ẹ̀ ń jẹ́ kí ló ṣe tẹ iye alátẹnujẹ báyìí gan náà bùrákà sálí. àbíké ah! ní báwọn èèyàn náà lógún jẹ́ lẹ́fùn. èmi náà sì ni èèyàn ni mí. ẹ o ṣe àfẹ́sọ́nà mi nítorí àfẹ́sọ́nà mi pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tó ń bọ̀ ni mo ṣe gbé kalẹ̀. àbíkẹ́ sórí tó o bá gbóúnjẹ lẹ̀ tó o lè yàn bẹ́ẹ̀ jẹ́ rárá ìyẹn gan ni ò dáa. dákàtà lé èèyàn lẹ́yìn ẹ ń ṣèyàn o ẹ ti dẹbọra nù gbó. ìyún pẹ̀lẹ́ kọjú mo jẹ. ẹ hmm. ì Eh, bẹ́ẹ̀ni bùrákà sálẹ̀ ó ti mọ yín lára ó ti ní bára fún mọ yín lára o. àjẹgbé ni. ọ̀rẹ́ èmi ló ṣẹlẹ̀. ẹ mú o ẹ mú kó má. wọ́n á mú sẹ́yìn alátẹnujẹ àgbàlagbà yìí wọ́n á mú sọ ẹgbà ẹ mọ mi sí. àbíkẹ́ kò burú ẹ mú so ẹ mú so. ikú dé ikú dé ikú dé ọ̀rẹ́ mi èmi ló ṣe ọ̀tọ̀ sáré látẹ̀kàn. bàbá àbí wọn sọ kémi ní ṣerú ẹ̀ mọ́. ta ni. bọ̀dá bọ̀dá ìjẹ́gbé. Ah, èmi èmi Kàsálí eh, kí ló ṣe fún mi. Ah, ẹ sọ lẹ́ẹ̀kan pé èmi àjẹgbé mo wá rò pé ẹ̀yin là jẹgbé. Ah, àjẹgbé eh, àjẹgbé ni igun ń jẹbọ <laughs> oúnjẹ ilé mi ti jẹ́ rájẹgbé kò sí tó máa jẹ mọ́ èmi ti jẹ́ ilé rájẹgbé kò sí tó fẹ́ jẹ. Ah, ah. ṣé bọ́dà Kàsálí ẹ̀gbọ́n àfẹ́sọ́nà mi ó lọ ń pè lájẹgbé. bẹ́ẹ̀ni ah. ìgbà tó sọ lẹ́ẹ̀kan tó ní èmi àjẹgbé mẹun tó ń pè ayé mi ti bàjẹ́. ayé rẹ bàjẹ́ lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ rí ọ pé ọkùnrin ni ọ ó dáńtọ́ dáadáa ẹ wo bọ́dà Kàsálí ẹ jẹ́ àmọ́ lọ ẹ fílẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ àmọ́ lọ bẹ́ẹ̀ ni ìyá ìwé ẹ̀yin ni kẹ́ túbọ̀ súnmọ́ ọlọ́run. alàgbà ṣé pé bá a tún ṣe ń ṣe àsúnmọ́ ọlọ́run tó ni alàgbà ẹ̀rùn tí àlá yẹn bóyá ẹ̀rùn tí ètí ìsọmọ òun alá tí mo ti sọ fún yín gbà kan tipẹ́tipẹ́ yẹn in the recent times mo tún ti bẹ̀rẹ̀ sí lálàá yìí ẹ wá mọ the worst part of it tí n bá ti rí ẹni yẹn o tó bá ti kù díẹ̀ kí n débi ojú ẹ̀ báyìí màá kàn tají ni ṣé bí ẹ̀yin náà lẹni tọ́lọ́run bá ti fọ̀tẹ́ ni wọn ni kò lè pani mọ́ kọ́lọ́run tiẹ̀ reveal ojú ẹ̀ fún mi nínú àlá yẹn ìyẹn Ni kókó bẹ́ńsìn. ẹni kẹ́tọ́ bọ̀ súnmọ́ ọlọ́run kò sí ogun tí jésù kristu lè kápá ẹ̀. hallelujah. so olórin kan ló lè kọ́ ni ó ní súnmọ́ lọ́rùn o ọ̀rẹ́ kó lè súnmọ́ ó fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú yapa wá dágbére fẹ̀ṣẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ bọ́lọ́run lajà kó lè rójú rere rẹ. súnmọ́ lọ́rùn ẹ rọra o. kí ni ìyàwó arákùnrin tó ń lọ yẹn mo ti ń ṣe àkíyèsí ẹ̀ láyìíká lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí lorúkọ ẹ. bọ́dà ah, ah, kan mi nìyẹn. bọ́dà kan mi. bẹ́ẹ̀ ni mà ọlọ́run máa ń lò nínú ìjọ ló máa gbá tún gbogbo àyíká ọlọ́run ṣe. ẹ èmi náà notice mo rí i pé iṣẹ́ kankan kí n ro lójú mi ìdẹ̀ gbọ́ pé bóyá ó ní gbólóhùn asọ̀ pẹ̀lú yàn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. ọlọ́run á gbàdúrà gbogbo wa ẹ ṣeun ẹ bá mi kí ìyàwó àtàwọn ọmọ mi àárẹ̀ra ní ṣòro ní ọjọ́ friday ẹ ṣe gan bá kí lè mà ẹ má ra mà ọ ẹ ṣe gan mà ọlọ́run á túbọ̀ máa sábà. olúwa wa. àmín. jésù kristi olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. <laughs> báwo lẹ ṣe rí ìyàtọ̀ náà àdúrà tẹ̀ ń gbà àti àwẹ̀ yẹn. bẹ́ẹ̀ni sá mo ti rí yàtọ̀ tó pọ̀ kan sá. ẹ rí yàtọ̀ tó wà ń bẹ. ògo ni fún Olúwa lókè. hallelujah ògo ni fún Olúwa lókè. hallelujah. Hmm. àwọn yìí ti di mélòó lé ní lórí òkè. Hmm, èyí náà ni last day sá. èyí ni last day. bẹ́ẹ̀ni ah, sá. olúwa ìṣeun olúwa ìṣeun olúwa ìṣeun má gbàgbé nǹkan tí evangelist Bímpé tó bá yín sọ. yes sir. ẹ make sure pé kẹ́ tó sùn lálẹ́ ẹ ṣe prayer. okay sir. ẹ súnmọ́ Ọlọ́run dáadáa because bíbélì sọ pé àdúrà lọ̀pá christian láti bọ́ lọ́rùn rẹ̀ ẹ gbàdúrà ẹ ní àǹfààní láti máa lọlé after service tèmi. ok sir mm. yes sir. olúwa wà pẹ̀lú yín àmín jésù olúwa wà pẹ̀lú yín àmín jésù olúwa dúró tì. àmín jésù. ẹ wo àǹtí tó kúnlẹ̀ sí ọkàn yẹn àti bọ̀dá tí wọ́n wà lọ́kàn ẹ̀ wọ́n ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ọlọ́run lè dáríjì wọn ẹ wá wo bọ̀dá tó wà lókè yẹn. ẹ ìyẹn tí ń bẹ lókè. ẹ bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ lọ́hùn fún àyípadà rere nínú ayé wọn. ìdí nìyí tí mo ṣe mú yín wá bíbá ẹ kẹ́yìn náà lè tọ gbogbo nǹkan tí ẹ bá fẹ́ níwájú ọlọ́run tó dẹ̀ máa dá yín lóhùn àdúrà yín. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú olúwa sá ó ti rẹ̀ mí sá o mi ò rò pé mo lè continue pọ̀ láàrin sá. kò ní rẹ̀ yín lórúkọ jésù àmín sá àmín sá ọlọ́run tó fún yín lókun àtàgbára tẹ fi gbàdé táìmù tẹwàá yìí ó máa fún yín ní oore ọ̀fẹ́ láti gbà kún. àmín sá. bíbélì sọ pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àfẹni tó bá fòwé ìtì dópin òun là ó gbàlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mò ń pe ẹlẹ́ṣẹ̀ mi tẹ̀lẹ̀ wá ronú àdá láti wá kọ gbogbo ohun ẹ̀ṣẹ̀ gbogbo ohun àjàgà burúkú láti wá kọ sílẹ̀ tẹ̀dẹ̀ sì mọ̀ pé ẹ̀rín padà sí inú ẹ̀ṣẹ̀ inú mi dẹ̀ dùn torí pé ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronú pìwàdà. Ah. Oh, ó ti sú mi o ah, èmi ò kà kankan nu bẹ́ẹ̀ bí eléyìí o ah. kí mọ́ mi dáhùn mọ́ mi dáhùn ó fún mi lówó tọ́wẹ́ fún mi o kí lóun kò gbà kó dọ́gbọ́n kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ tó ń ka bẹ́ẹ̀ báyìí sí àwọn pásítọ̀ yìí wọ́n máa ṣe kéde pé mi mi mi mi gbàdúrà seven days náà kọjá bíbélì àtọ̀ ní kí wọ́n ṣe lọ́rọ̀ yàn ìgbélé ẹ mo ti ṣe ìgbélé six days sí kodo kan ẹ máa má nìdí máa má nìdí àdúrà kí mọ́mí ṣáà fún mi lówó ni o ìyẹn ló máa fi fa wàhálà o. now inú mi ò má jẹ omi mu ah, ẹ má jẹ omi mu ẹ má yẹ kí iṣu kò yà yín lò ah, kò pẹ́ mọ́ ìgbà díẹ̀ náà ló kù hmm? gbogbo ọlọ́run abẹ́yọ̀ lára yín hmm? ọlọ́run wà pẹ̀lú yín. Hmm. <laughs> Eh? <laughs> sí nǹkan tí ó sì lábẹ́ ọ̀run àwọn ilé náà ń tan ara wọn báyìí yóò wá sọ pé a kò tiẹ̀ lè rí ẹ̀bọ̀rọ̀ ọ̀sán ní jẹun lórí ìrírí ara yìí. brother Kànmí ṣé àwọn nǹkan tí mò ń ṣàlàyé fún yín yé yín ṣá nínú ìwé yìí. bẹ́ẹ̀ ni. Ah, ó yé mi dáadáa ó yé mi ó yé mi yékéyéké. so ẹ̀yin náà ní àǹfààní láti máa bẹ̀rù Ọlọ́run báyìí báyìí fún ìyípadà rere nínú ayé yín. <laughs> èmi ò yé bẹ́ẹ̀ yẹn o èmi yé bẹ́ẹ̀ yẹn ń tèmi <laughs> ọmọ ń bẹ̀ mí ni. kí ni wàá bẹ lọ́hùn <laughs> kò máa ṣe ń dojú lójú mi ò rí tán kémi wá bẹ lọ́hùn èmi èmi tí wọ́n bẹ̀ kí n wá bẹ lọ́hùn èmi kì í bẹ èèyàn èmi gan fúnra mi ọmọ ń bẹ̀ mí ni kì í bẹ ilé bẹ èèyàn kankan. kò sí tí ò ní ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tán o mọ rí iyì lọ́kọ̀ gbogbo àwọn ẹbọrẹ ọ̀sán wọ́n ti gba bí kan ń gbádùn ìhùn wíra ní ṣúgà. broda kan mi ilé ń jẹun lórí èèyàn. broda kan mi ẹ jọ ọgbọ tẹ́ ń sọ látàárọ̀ yìí ó yàtọ̀ sí nǹkan tá à ń sọ bí báyìí ṣé ẹ wà pẹ̀lú mi ṣá ṣé ah, gbogbo ah. nǹkan tí mò ń kà fún yín ó yé yín. Ah, kò sí ní tẹ́ ẹ̀ka mẹ́rin tí ó yé mi. <laughs> jẹ́njú mọ̀ ṣe tiẹ̀ o <laughs> mọ̀ ṣe tiẹ̀ ìgbà tí o wá. <laughs> kò sí ohun tẹ́ ẹ kà fún mi bẹ́ẹ̀ tí ò yé mi kódà èyí tó ń kà ń bò mí ti ń sìn bẹ́ẹ̀ ń yé mi yékéyéké <laughs> kàmá ẹ ti sọ ẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bí ń gbádùn ara mi dáadáa bí ìní dára mi láàmú ìmọ̀ wo òye gbogbo àwọn tèmi tó ti ẹ̀ ń bẹ́ bí lásán yìí fi gbádùn ara mi ni kì í ṣe àṣẹjọ́ lẹ́wọ̀ gbogbo àwọn eléyìí náà bí kì í bá ti ṣe eléyìí tó lọ lọ lọ tí ò dé ọmọbìnrin òun sì fẹ́ mú ti tí ń bẹ lára rẹ̀ gan-an pàtó àmọ́ bá ti lè hàn kó jẹ́ yóò bá mi bí o yóò bá mi bí á mú agbára rẹ̀ wọn tí a ní. Ah, ọ̀gá ọ̀gá orí gan ẹ mọ̀ bínú. brother ni mò brother kan ní kú farahàn mi tàn nǹkan tí mò ń rí yìí ò yé mi ọlọ́run ṣí mi lójú ẹ̀ ni jẹ́ kó yé nǹkan tí mò ń rí yìí jẹ́ kó yé mi farahàn mi tàn olúwa lórúkọ jésù kristi olúwa. ẹ̀jẹ̀ jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ agbára ń bẹ agbára ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ olúwa ọlọ́run olódùmarè kábíyèsí ọba rírọ àlà ọba tó borí ohun gbogbo. wà ní. ṣé àwọn aráabí mú mi sí èyí ni. bàbá wọn gan wa wà báyìí àbíbò ni bàbá wọn tí wọ́n ń bọ̀ wọn ibo gan ni wọ́n wá gbé pamọ́ sí èmi ò mọ̀ bí tí bàbá wọn yẹn wà o yìí sì gbàgbára rẹ̀ kún tèmi ni yìí gbàgbára rẹ̀ kún tèmi ni o yìí gbàgbára rẹ̀ kún tèmi. bójò sá jáde kúrò nínú kọ̀lọ̀fín wọn tí ó bá wá rí bẹ́ẹ̀ mo pa àṣẹ gbogbo ẹ̀mí òkùnkùn tí ó wà lára arákùnrin kí ó máa jáde kí ó máa jáde kí ó máa jáde ní orúkọ Jésù. àmín àmín kí ó máa jáde ní orúkọ Jésù Olúwa ìṣe. arákùnrin ta ni ọ́. èmi ni àjẹgbé ọmọ àṣegbé. Koku drop. Kari. Wo ọ̀rọ̀ yìí ti sú mi o. Èwo ni wọ́n ní káwọn ọmọkùnrin wa wá wá àti drop àgbè fún ọwọ́n tí wọ́n ráhùn ò lò mọ́ ká lọ wá mi. Wo àlàyé wọ́n ṣàmà fún wa lówó. Ó ti sú èmi. Kí wọ́n máa ṣe wà nídìí iṣẹ́ tí ò ní fèsì difficulties. Máyì kọ́ ká mọ́ ju kí á má bì mo ṣíjú wa pa òsì. ntí mò ń jó lọ́wọ́ ni mo fẹ́ jó mọ́ o ọ̀ya àkàrà mọ̀ pé ọ̀kárẹ̀ o lẹ́ o. mo wò rere ayé títí mi ò rópin ayé ayé mo júbà <laughs> olúwo awo àtẹ̀fíníwọlé ẹ̀dú awore tí wá ń jẹ́ ọmọ agbọ́ṣẹ́ṣẹ́ fáyalé agbẹ́yìnkùlé mọ iye odù tó wù ká ẹ. àwọn bàbá rẹ la gbọ́ fátìbìtì ẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni má jẹ́ fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ń <laughs> bọ̀ ti rí ọmọkùnrin tó kọjá lọ. <laughs> sórí gbogbo ohun tó rí lára ọmọkùnrin hmm. èmi náà ti rí. àṣegbé ọrí. bẹ́ẹ̀ni náà ti rí inú. Hmm, agbára tí ń bẹ láàrin ọgbórin. ọgbórin. ẹ̀ ń tó ṣẹlẹ̀ ni pé èmi ò tí ì ṣe nǹkan kan fún un torí mi sì ń fojú ọmọ èké wò torí èmi wò pé ń bọ̀ bá dàgbà tó yọrùn òkè díẹ̀ sí gbogbo ohun tó yẹ kí n ṣe fún lójúṣe ìwà bẹ̀rẹ̀ sí í ṣe fún yóò jẹ jíjẹ yóò mú mú mu yóò wí wíwí kódà yóò sì gbẹ́rẹ́ mm, gbogbo bí èmi náà ṣe sọ́dọ̀ pin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń gbà mí. ọ̀dà eh, eh, bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ àmọ́ ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ hmm. ìjáfara ò sí hmm, torí ohun tí a fi ràn ọ yàtọ̀ kó má jẹ́ pé kéṣòwò má pàdé ọ̀rẹ́ dà. kọ́ mọ̀ mọ́ lájà. kó má jẹ́ òun ni ó yọ wá lẹ́nu ń gbẹ̀yìn. òkú àkíyèsí hmm. ọ̀rọ̀ lọ́sọ o tolódò tá a bá fojú ré náà kọ́ mọ̀ ṣe bí eré bí eré kọ́ mọ̀ gbélé lọ. bẹ́ẹ̀ni. Ah, fìyókù lẹ́mi kàrántì yùn <laughs> tèmi ni ọmọ mú gbọ́ lójú méjèèjì. mo ah, mi ni. <laughs> gbogbo iṣẹ́ tó rán mi mo ti jẹ́ o. Hmm. bẹ́ẹ̀ ti ẹ̀ rí mo ti jẹ́ yẹn o. bó o wà ní iṣẹ́ ọ̀sá sí ìyọnu ah, kankan mọ́ kò sí lábọ̀. yọ ìdá fún un. ẹ kí ló ṣe ọ. ọ̀dọ̀ yẹn lákàrà tí mo lọ ni mo tó kó mi bẹ́ẹ̀ lákàrà bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa lé mi nìyẹn wọ́n pè mí lọ́mọ ìyá àjẹ́ ọ sọ pé èmi ni ọmọ ìyá àṣegbé wípé àṣegbé ìyá mi ló ṣekú pa ọmọ àwọn bó ṣe bẹ̀rẹ̀ sí pé gbà ọmọdé kọ́ máa pariwo lémi ni. ìyá alákà bẹ́ẹ̀ ó pè ọ lọ́mọ ìyá àjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí gbogbo àwọn ọmọdé ma pariwo lé olori kí wọ́n mọ̀ pé ọlọ́mọ ìyá rèé o bí iṣẹ́ ìdíjà rèé o torí bẹ́yẹn bá lòun ní sóògùn kàmọ́ tí ó kúkú jẹ mọ́jèlé ó pé oníkọ́ ní ara rẹ̀ ní ara ẹ sọ fún náà yẹn náà yẹn kọ́ mọ́ náà ẹni ọba ẹ wí fún jìmèrè kọ́ sọ́ gígùn kọ́ mọ́ bá agungi aládìí èmi wọ́n pé ìyá àjẹun ìwọ lọmọ ìyá àjẹ ó ti dáa tán bá bú yéèyàn tán bú bàbá ẹ̀ tán lọ́jọ́ ọkú òun ìpè ọjọ́ ọkú òun tàn pé ọ̀yẹ́ ni àsìkò ti tó náà ni ó ti dára. ìbà ó ìbà ìwé òtínú gbọ́ pẹja lómi bẹ́ẹ̀ ni gèrè ó tó do mọ́ya lájùbà. ìbẹ̀yìn ìyá mi ò rẹ́rìn ìjàkọjàkùn lójú ẹ̀yin ni yèrèpẹ̀ ọ̀rọ̀ tí gbọ̀n lórí aláìgbọràn ológo sẹ́niyàn lọ́rùn ẹsẹ̀ ẹ̀mí ẹ̀mí lógóńgó nọ́run tọ́nà dọ́sẹ̀ rí ọ̀fẹ́ tí ò gbọ̀ràn mo júbà yín lónìí ẹ kí bá tèmi ó o ó yá jíjí tí mo jí mo bá nínú agogo ìjíjí tí mo jí mo bá nínú agolo bàbà jíjí tí mo jí mo bá lórí àpáta níbi títí ń jáwé mo ní kí ló dé tí fọ̀tún jáwé tí fẹsẹ̀ òsì wágbò ó ní nítorí àwọn agbélépẹ̀rí ẹni níbí ni. jíjí tí mo jí mo bá gúnugún nínú agogo dẹ ìjíǹjí tí mo jí mo bá kàlàmàgbò nínú agodo bàbà jíjí tí mo jí mo bá winyín winyìn lórí àpáta níbi tí tí ń fọ̀tún jáwé tí ń fẹsẹ̀ òsì wágbò mo ní kí ló dé tí ń fọ̀tún jáwé tí ń fẹsẹ̀ òsì wágbò ó ní nítorí àwọn agbélépẹ̀rí ẹni níbí ni mo wá ní bó bá ṣe bí ìṣe tiẹ̀ mo ní ọ̀tá gbalé irin gbalé ọ̀nà gba kẹ̀kẹ́ mọ̀yẹ̀ ó dífá fókè ńlá rìbìtì tí wọ́n níṣẹ́ akọni ní òmò ṣe òkè tiẹ̀ ń bẹ láìkú kàn gírí gbọ̀n gbọ̀n ní tòkè òkè rẹ̀ ń bẹ láìkú kàn gírí báyìí ó ti gbàgbára omi o torí pé oró ni ti ná ẹ̀rọ ni tomi ẹnìkan ìgbélé alákànyàkín gbogbo tó bá ti wù ló lè fomi dá lára gbogbo àṣẹ tó bá wù ọ́ ní kó máa pa fún mi ó sì di dandan kó jẹ́ bẹ́ẹ̀ fún ọ. nítorí igbó jùjú báyìí lórúkọ à ń pe kú ọ̀dàn jùjú lórúkọ à ń igbó ò ní dí gágá kọ́mọ náírà ni wọ́n wá lọ ọ̀gànjọ́ òní gan dùdù kan mọ lọ́nà rẹ̀ ó mọ́ rìnà ìdènà òní dènà kérúkú ọ̀sùn ó mọ́ pọ̀ dànù o ti morúkọ tí kú ń jẹ́ látòní lọ kú ò lè pa ọ́ nítorí akúrin abọ́gimọ́fà lórúkọ àpẹ́kú hmm. àgbòjìjìmọ̀dì lórúkọ apáàrùn kọ́gọ́rù tọmọsóko lórúkọ tá à ń pe láǹlá tó abiyamọ aforúsàsàrò ọ̀rọ̀ ásà abiyamọ abìyẹ́ kọ̀ǹgàkọ̀ǹgà kọ́pọ̀ ojú sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ojú àgbẹ̀ ìríbi ilé aró kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ojú àlùkò ìríbi lálẹ́ oṣù kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ojú pupa lọ́lọ́ ìríbi lálẹ́ ẹ̀fẹ̀ ojú ẹ̀ ò ní ríbi mọ́ o o ti wá gbàgbára ilẹ̀ látòní lọ ọ̀rọ̀ tó kété bá sì balẹ̀ sọ òní lẹ̀ gbọ́ ó dàṣẹ. orí bẹ́ẹ̀ kò sẹ́ bẹ́ẹ̀. erí wo dìde o dúdú lẹ́yẹ ayé púpọ̀ mi ní jọjọ lẹ́yẹ àwọn ìyá mi òṣòro mọ́ ní fìyà inú igbó lejò ń gbé o ó ti gbàgbára omi ó ti gba agbára lẹ̀ nígbà ìkùtù wa gba agbára afẹ́fẹ́ torí afẹ́fẹ́ kò ní fẹ́ kó má pọ̀ èdè oko lára. bẹ́ẹ̀ ni òkúta wífẹ́ lẹ́nu ó dàṣẹ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo tó bá ti bá ìdí sọ ti di kó pẹ́ tiẹ̀. bẹ́ẹ̀ ni àṣẹ ntẹlẹyẹ àṣẹ ntòṣùmarè. tó tolúwo tù fẹ́ẹ̀ ní tẹjúgbọ̀nà ewì ayé ti wí dandan ni kẹgbọ̀rún ó gbà gbogbo ntẹ̀wé ayé bá wí lẹ́gbọ̀rún gbà torí awuyárè kò ní wí tiẹ̀ kó mọ̀ṣẹ́ ní báyìí gbogbo tó jẹ pátá tó mu pátá tó lò pátápátá ó ti di àjẹgbé fún ọ báyìí ìwọ gangan ti wá di àjẹgbé báyìí torí àjẹgbé ni gúnugún jẹ bọ àjẹgbé làkàlàmọ̀gbò ojú òkú ẹ̀rọ ọ̀nà gbogbo nǹkan ọba ṣe báyìí ó ti dàṣe gbé àṣẹ ti gùn ún. àṣẹ gùn ún. praise the lord. hallelujah. ẹ kọ́ láyè gbà yín bọ bàbá yín ah. hmm. wọn máa bá yín bọ bàbá yín. Hmm. praise the lord hallelujah àwọn òní bàbá kan tá à ń bọ́ bíbá à ń képe olódùmarè ni ó dẹ̀ kí n gbàdúrà wa. ga o àmọ́ kí ló lè mú àṣegbé tó fi ṣerú nǹkan tó ṣe yẹn. má jẹ́ kó ṣe ọ̀nkà yìí fi ẹni tí ọlọ́run ọba ìdùmarè ò lè mú kò tí ì dà hmm. kọ́sìmọ́ wo wọ́n ní ṣojú àwọn onígbàgbọ́ báyìí ló ṣe bẹ̀rẹ̀ sí ní dáná sun ilé agbára àyà rẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ síwájú tí àsìkò èèyàn bá ti tó láti yí padà hmm. yóò ronú pé wàdà òun náà sì ti ṣetán láti fi ayé rẹ̀ fọlọ́run elédùnmọ́ rẹ̀ nu. Ah, Elédùmarè ìbà rẹ o. Hmm. brother call me. brother call me. Hmm. ẹ ń sùn ni ìyá hmm. anyways inú mi ti ẹ̀dùn fógun tó ti ṣẹ́ ní ayé yín mo dẹ̀ tún bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ogun ìkọ̀kọ̀ àtogun gbangba mo dúpẹ́ pé jésù kristi ọba tá a ò lè pè jẹ́rìí rọ́ ó ti ṣẹ́ ogun náà ogun tó wá ti ṣẹ́ láyé yín ò ní gbére mọ́. àṣẹ àṣẹ àṣẹ. àwa ń sọ àṣẹ níbí o àmì tàbí amen tẹ bá fẹ́ sọ lóyìnbó ẹ sọ pé àmì jésù rárá ẹ fi jésù sí àmì jésù. àmì jésù. <laughs> ok o tó bá jẹ́ tìyẹn ni ṣé n ka báìbù yìí dáadáa. ah ẹ ẹ bó bá jẹ́ tìyẹn ò ní èmi náà mọ̀ ti ń gbìyànjú díẹ̀díẹ̀. ẹ̀ẹ́n <laughs> bẹ́ẹ̀ ni. Hmm, ẹ ti ń gbìyànjú. bẹ́ẹ̀ ni. <laughs> tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni màá fún yín ní ìdánwò kékeré kan. kí ló wà nínú Matthew seven verse one. àmú mi léyìn. ẹ mọ <laughs> ẹ wí ẹ sọ. ibẹ̀ ló ti wí pé kí ẹ mọ̀ sí dá ẹnikẹ́ni lẹ́jọ́ kí a má bọ̀ àdá yín lẹ́jọ́. ẹ gbà ẹ gbà ẹ jẹ mórí mi wú fún nǹkan tẹ ṣe <laughs> ọlọ́run á túbọ̀ fi rọ̀ yín lọ́rùn jù báyìí. Ah, eh, àmín àmín jésù àmín <laughs> àmọ́ ìyá wa eh? àwa náà ní ìbéèrè kan tá a béèrè o àmọ́ ojú ni mò ń tì wá o. ẹ béèrè ẹ feel free bíbélì gan sọ pé ìwọ béèrè àwa ó sì ṣe fún ọ <laughs> kàn ilẹ̀kùn a ó sì ṣí oh, ẹ béèrè. ẹ̀yin eh, eh, ọ̀dà àwọn bàbá yín tẹ ẹ mọ́ ń pariwo níbo gan pàtó lẹ gbé wọn pamọ́ sí. Hmm, kábíyèsí jésù kristi àwa ò gbé ọlọ́run wa pamọ́ síbi kankan ẹ̀yin ò gbọ́ tán máa ń ní ọba tó fi ọ̀run ṣe bùgbé tó fi ayé ṣàpótí tìsẹ̀ tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá mọ gbogbo yẹn ṣe bẹ́ẹ̀ ń ka àdúrà olúwa tó ní bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ̀ tí ìjọba rẹ̀ dé ìfẹ́ tẹni ká ṣe ní ayé. arábìnrin. evangelist ni ẹ rọra ìyá mi <laughs> ok wọn àwọn ò lè mọ. àwọn olówó àgbà yẹn fún contract tí àgbàdúrà fún gbà yẹn. ok <laughs> evangelist ni pé ẹ ṣeun ìyá mi etí tó bá gbà lọ ó máa ń gbà bọ̀ iṣẹ́ tẹ bá wa gbàdúrà sí wọ́n ti fún un. olúwa <laughs> ṣeun Praise the Lord. Hallelujah. Praise the living Hallelujah. Thank you, Father. Thank you, Jesus. Oh Lord, I see you. n wá ọ pé ẹni tó bá dúpẹ́ àná, á rí kí ogun ayé èṣù àtẹ̀ṣẹ̀ hmm. kó má lè já contract yẹn gbà lọ́wọ́ ẹ̀ mo tún fẹ́ kẹ́ túbọ̀ bá wa múra ṣàdúrà ìyẹn mo ṣe ní kí n mú wa. torí bí kì í ṣe pé olúwa kọ́lé náà kọ́lékọ́lé ń ṣe lásán. hallelujah. ẹ wọ ẹ wọ ẹ fọ̀rọ̀ kọ́lékọ́lé lẹ̀ o evangelist bí n pé pásítọ̀ ìbílẹ̀ wa iye ìwé mo kí yín o. pẹ̀lẹ́. mo kí mo kí gan ni o. ẹ wọ àti ní problem ṣọ́ọ̀ṣì yìí o àti ní problem èmi àti yín ti ní problem. kí ló ṣẹlẹ̀ ṣebí gẹ́gẹ́ lèmi kàn wo àyíká káàkiri mo bá bẹ̀rẹ̀ yàn tẹ́bẹ̀ sí pé ògèdè ń bá ògbà ta ní fèrè fọ nínú ṣọ́ọ̀ṣì ká ní jésù gangan wá bí ni wọn lè sọ ọ̀rọ̀ èdè mú ògbà jẹ́ kí n fọ́kọ̀sì lẹ́sìn mi pé ta ní lo èdè báyìí ẹ bọ́dà kàn mí àbí kílẹ̀ pé wọn. kò méje. nítorí wọn bẹ̀rẹ̀ sí pọ̀fọ́ láti inú shrine. bẹ́ẹ̀ ah. kò méje. ẹ wẹ ah, ẹ one on one ẹ sì ní bọ́dà kàn ẹ lè sùn bẹ́ẹ̀. Ah. Jesus Christ brother Komi, what is this Emma má bínú báwo lẹ ṣe jókòó rẹ̀ àti pé kí ni eléyìí tó wà níwájú yín pastor. wo bí èwo gan ló fẹ́ kí n dá ọ lóhùn ní gbogbo ohun tó béèrè yìí. méjèèjì. méjèèjì ọ̀dà kò sí ì ti ń dá ọ lóhùn ní gbogbo rẹ̀ nítorí láti ọjọ́ tí èmi ti ń béèrè lọ́wọ́ yín wípé bàbá yín tẹ́ ẹ mọ́ ń pariwo ibo gan lẹ gbé pamọ́ sí níbo gan ló wà báwo ló ṣe jẹ́ àti báwo lẹ sì mọ́ ń bọ́ o ò fìgbà kan dá mi lóhùn rí àmọ́ bí mo ti wà yìí mo ti wá gbà ká mú wípé tí bàbá yín ò bá lè gbè mí kó ṣe mí bó ṣe bá mi. ẹ dúró bàbá tí yín dà. bàbá tèmi ní bẹ́ẹ̀ni. nítorí wípé bàbá tí yín tí ń sọ yẹn èmi ò mọ bágbára rẹ̀ ṣe àmọ́ bàbá tèmi ti ń bẹ ní àyín mo mọ bó ṣe tó mo mọ bí tó kù sí tó jẹ́ wípé pẹ̀lú agbára tí ń bẹ níwájú mi tí mo bá fẹ́ kí ara fún yó. tí mo bá fẹ́ kí ọ̀sán ó dòun yóò sì dòun. ọ̀pẹ ta ló parí. kódà. pásítọ̀. tí mo bá fẹ́ kí ìjà ìjì ó sì jà. ní ah! ah! ah! you. gbogbo pa láṣẹ ní ti orí ọmọ aláṣẹ lèmi ṣe torí bíbélì ni ẹ̀rù yóò bá àwọn àjòjì ẹ̀mí wọ́n sì fi ìbẹ̀rù bójú sájáde níbi kan lọ́ọ́ fi wọn gbogbo ẹ̀yin àjòjì ẹ̀mí ó yẹ ẹ dáwọ́ dúró ìjì dúró. pásítọ̀ òkèlè ibo lẹ mi ẹ bá mi ṣí ìwé ìjọ́ánù. ẹ jọ torí Ọlọ́run sẹ́mi kò sí ìwé ìjọ́ánù kankan lọ́wọ́ mi mo ti wà yìí o ìwé ìjùmínú ló wà mí o sọ ti yẹ yẹ mi ò ráyè ẹ mọ̀ pé mi báyìí wà lọ́wọ́ yìí ẹ̀ka ẹ̀ sí fúnra ẹ̀kẹ́ kàó. mo wá pa láṣẹ gbogbo agbára òkùnkùn tí ń bẹ ní inú ìwé yìí kí ó jáde. tọ́lá tí o bá fọwọ́ kan iná ó ju ọ. mo sì rìn lónìí mo sì fẹ́ wá ṣọ́ọ̀ṣì lónìí o ìfẹ́ <laughs> wà. tí o bá ka nǹkan ẹyẹ tí ń bẹ nù tó wà ńlẹ̀ yìí. ó tẹ̀ ní àná. ìyẹn èmi náà òkùnkùn ni ìwọ ìmọ́lẹ̀ ni èmi òkùnkùn lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ló máa borí òkùnkùn mo pọ́ láṣẹ gbogbo ẹ̀mí èṣù tó wà nínú ìwé kó jáde ní orúkọ Jésù. Praise the Lord. hallelujah o. hallelujah. orúkọ Jésù Kristi ah dájúdájú kò sí agbára tó ju agbára Jésù Kristi lọ kò sí ogun tó lè borí ogun Ọlọ́run wa. We're yes. serving the living God. Yes. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Amen. Yes. Jésù ló wà nínú ìwé yìí. Ṣẹ́rí ló ṣe fi ń tàn ìrọ̀dá kan. Wọ́n fi ń tàn yìí. Yé kí ọkùnrin. Jésù Kristi ló kọ sílẹ̀. Jesus Christ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ti wá rí pé kò sí agbára kágbára kankan kò sí agbára òkùnkùn kankan tó lè borí agbára ọlọ́run wa tá à ń sìn. yíṣọ́ àní ń bẹ nínú ìwé ìyá àṣìgbé Yeshua. bẹ́ẹ̀ ni. òun ní bẹ́ẹ̀ nù ìwé ìyá àṣegbé. Hmm. kábíyèsí elédùnmarè ọba tó lè ní kí ìjì dá tí ó sì dá. kábíyèsí. ọba tó ní kí òjò rọ̀ ó sì rọ̀ ṣe wá rí báyìí wọ́n ní kẹ́ má ṣí ìwé yìí láti ọjọ́ yìí ìyá àṣegbé tó ní kẹ́ má ṣí ìwé yìí ó ń tàn yín lásán ni torí inú òkùnkùn lẹ kò dẹ̀ fẹ́ fi yín sínú ìmọ́lẹ̀ ó mọ̀ pé ọjọ́ tẹ bá ti lè ṣíwèé tẹ bá ti rí orúkọ jésù kristi ọba tàkì ń pè jẹ́rìí rọ ẹ máa di ẹni tó ní ìgbàlà àbí kí ni mo sọ ọ wá sọ yín sí inú òkùnkùn ẹ̀yin náà wá rò pé ìwé tẹ gbé lọ́wọ́ lásán yìí òun ni agbára yín kò sí agbára kankan níbi kankan tó kọjá agbára ọlọ́run táwa ń sìn ọba tó fi ọ̀run ṣe ibùgbé tó wá fi ayé ṣàpótí tìsẹ̀ alágbádá iná pásítọ̀ òkèlè ṣé àti wá tẹ ìṣùmọ́lẹ̀ báyìí. praise the living jesus. E, evangelist Bímpé ah, Pastor, ṣé ẹ rántí àlá yẹn àlá tó ti ń yọ mí lẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ ọdún yẹn mo sọ fún yín pé recent times pé mo ti ń rí ẹni yẹn bọ̀ mi ò rójú ẹ̀ ọmọkùnrin ni kàn mí yìí ni mo rí inú àlá yẹn. brother kàn mí bọ nǹkan tó ń wá ni mi ò wá mọ̀ o kí ni mo ta fún ẹ. bẹ́ẹ̀ni. broda kan mi. Ah, ah. farahàn mi tán nǹkan tí mò ń rí yìí ò yé mi ọlọ́run ṣí mi lójú ẹ̀ ni jẹ́ kó yẹ nǹkan tí mo rí yìí jẹ́ kó yé mi farahàn mi tó ń lu wa lórúkọ Jésù Kristi Olúwa. kí ni mo ta fún ẹ. bẹ́ẹ̀ni. mo ni mo ti pàdé èṣù. kò yé yín ẹ sì lẹ́ẹ̀mọ̀ nǹkan tẹ̀ ń sọ bọ́lá kan mi. ẹ dúró. ẹlẹ́yàá ẹ jọ ṣé lásùnkàn mi wà lọ́dọ̀ yín súnkàn mi sori pé o kì í ṣe ọmọ dáadáa nígbà tí mo jáde lọ tí mo ní mi gbọ́dọ̀ má bẹ̀ẹ́ lé o tún wá lọ tán o wá múlẹ̀kùn o ti o mú kọ́kọ́rọ́ dání mo ti dé kò síbi tí mi ti wẹ̀ dé ládùúgbò kí ló ń ṣe ẹ́ bí tẹ́ ọba fọmọ èèyàn sí lọ́mọ máa ń wà mo ní pé mo ń lọ mo ń bọ̀ o lè wá tì mí mọ́ta o mú kọ́kọ́rọ́ dání mo ti lẹ́ẹ̀tì bí tí mo lọ sí irú nọ́ńsẹ̀nsì ò nìyẹn. kọ́ máa ṣe nǹkan tó máa máa bíyàn ọ̀nù ṣá rí síwájú bí mo ṣe ń wẹ̀. Ah. Ah. kọ́ mi. kọ́ mi. kọ́ mi. kàn mí ni o ẹ brọ́dà kàn ni jàre. kàn mí mi tó sọnù.